bàbá ní kí bàbá o agbógun lé orúkọ tá a pè wọ́n kú abẹ̀rẹ̀ ìjà lẹ́yìn orúkọ tá a pè wọ́n èṣù láworíwo orúkọ tá a pè yẹn àjẹ́ ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ni mo bẹ̀ sílùú wa ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ni mo bẹ̀ sí covid nineteen ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ni mo bẹ̀ sí coronavirus yìí o gbẹ́rù rẹ kọ́ máa lọ gbẹ́rù rẹ kọ́ máa lọ gbẹ́rù rẹ kọ́ máa lọ ẹ̀rín ní ṣáájú ẹkún àbámọ̀ ní sẹ́yìn ọ̀rọ̀ ká sọ̀rọ̀ fọlọ́rọ̀ kọ́rọ̀ tú ọlọ́rọ̀ tú ọ̀rọ̀ tí mo bá ọ sọ yìí ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ni mo bẹ̀ sí covid nineteen ọ̀pá títí ń ṣe o mo ti mọ̀ ti pẹ́ mo sì ní ọmọ wa nílùú wa ọ̀yá ẹ̀rẹ̀ bá mi bàjà bí ọ̀gẹ̀dẹ̀ bá pọ́n tínú rẹ̀ adẹ̀ gbogbo tí ń bí nínú ọmọ gbélé òlu wọn èyí ń ṣe ṣáínà ìlú tóòrùn ti bá wa lára mu ìlú tójó ti bá wa lára mu ni o fúẹ́ àfọ̀sítẹ́ntì olúgbòhùn gbọ́ mi lónìí nàìjíríà gbọ́dọ̀ rí dààmú gbogbo ọmọ nàìjíríà gbọ́dọ̀ rí dààmú gbogbo ọmọ nàìjíríà ti ń bẹ lókè òkun wọ́n gbọ́dọ̀ rí dààmú covid-19 gbọ́dọ̀ mú yín àti gbogbo àgbáyé bẹ́ẹ̀ ni kò rí pé